sọ̀rọ̀ àgbà tí mò ń sọ fún ọ yìí ẹ̀wù lásán ni kò ní sí òkòtò oṣù kọ́kọ́ wọ̀ ní 1902 rọ̀bọ̀ ní àbíyá apá lẹ́ẹ̀sì báyìí ibẹ̀ ní èsì wà wọ́n jẹ́ pé bí olú bá mú yàn bọ́ bá wọ aṣọ òun tó bá ti tan èsì yọmọ fẹ́ni bọ́ bá sì yọ òtútù náà ní mú yàn apá ráìtì báyìí ibẹ̀ ní hítà wà ìrọ́sórí bí ẹ̀gín tiẹ̀ ibẹ̀ ní wáṣí máṣíìnì wà tásán bá ti dọ̀tí fúnra rẹ̀ ni ó rẹ̀ bọ́ bá sì rùn náà ayọ̀nù wà lẹ́yìn rẹ̀ fúnra rẹ̀ náà ni ayọ̀nù ara rẹ̀. ọ̀dà mọ̀ dákun sórí iye bílíọ̀nù dọ́là tó wù kó jẹ́ agbára ọlọ́ǹkà bá ń rà wá màá sanwó. o o o o. ẹ àná o. èyí sàṣọ kékeré lásán tí mò ń sọ yìí sọ̀rọ̀ lásán ọ̀pàpà paradà ni ń pè táwọn èèyàn bá ń lé ọ̀bọ̀ báyìí tó o bá ti ṣe báyìí pé ah, ọ̀pọ̀ àpapọ̀ rádà tó o ti aṣọ báyìí fíù ọ̀dọ̀ fẹnu oorun máwọn lójú. bẹ́ẹ̀ni mo wá wò pé òní ni ọjọ́ ìbí kúnlé fàǹsàsì ìkejì bíọ́lá bíọ́lá tó o ẹ̀ mo wá wò pé ah, kí mo lè fún ọmọ yìí o ah, hmm, aṣọ òpàpà parada yẹra fún ìfiránṣẹ́ sí kọ́lọ́ ọ̀bọ dákun kọ́ba ń lọ́ra ẹ̀mí rẹ̀ kó wá máa pọ̀ sí eh, nínú àlàáfíà àìkú baálé ọ̀rọ̀ báà ní ṣe nínú. Ah, àwọn ọmọ dáadáa sì làwọn ọmọ àmọ́ ẹ̀mí ọ̀sẹ̀ mi lápò ojú kí ló fẹ́ kí àwọn ọmọ ọmọ fún òní nígbà tí wọ́n bá ra sọ tó ra sọ fún ọmọ kí wọ́n lọ fẹ́ kéèké mi ó rà fún ẹ́ fún nǹkan tó wá sí èmi náà wà ní wà ní wà jọ ní ojú ọ ní bàtà kan tí èyí ti ń wá káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n sì sọ pé àǹtí bá mi rí bàtà wọn a ah, bàtà tó ní agbára lẹ́yìn bá fẹ́ kó di sùn báyìí tó bá di tẹ bọ́tìnì kan báyìí yóò sì múra rẹ̀ yóò kára rẹ̀ kó báyìí yóò di yóò di sùn tó bá tẹ bọ́tìnì míì báyìí tó bá yẹ pé sándà ló bá fẹ́ wọ̀ yóò kára rẹ̀ kó báyìí yóò sọ̀rọ̀ rẹ̀ di sándà tó bá fẹ́ kọ́ nà tán yẹn tó bá di tẹ bọ́tìnì báyìí yóò nà tán báyìí yóò sọ̀rọ̀ rẹ̀ di kánfàsì suwari bàtà wọn bóyá o sọwọ́ ọkọ̀ nù tọ́ba kan ra tẹ bọ́tìnì kan bí bàtà báyìí yóò gbéyàn sáré lọ ní bí parasuti báyìí ní bàtà wọn ti jẹ́ njọ ń wo dùn rọ ni mo lọ sí lẹ́kí omi yóò dáa àwọn àwọn òpè ẹ̀ ń gbọ́dọ̀ tí bàtà ìbọn nóòlù mo ti tẹ bọ́tìnì kan ní ìmọ̀ pé bọ́tìnì ń bẹ́ẹ̀ bàtà mi sì léfò lérí omi báyìí mi ah. lọ sùn wà fi bí sí. bá a kà mọ́ lọ́ba rìn lórí omi. pẹ̀lú ògùn ọlọ́run. ẹ ṣe jésù olúwa wa bá a kà mọ́ ọmọ tí wàá ráyè rẹ̀ ń sẹ́ o abẹ́ẹ̀rí lèmi sọ tèmi labó tó ń bẹ̀ bàtà orí. òde ibú olè bá bẹ aṣọ ni wọ́n sí masínì lẹ́yìn ní èsì làbí ayé lé níta lọ aṣọ ńlọra rẹ lẹ́yìn mm. burúkú ró ọmọ pàkìrì lẹ̀lẹ̀. máa lọ lẹ́yìn. bẹ́ẹ̀ni o ti lọ. ìdè máa lọ lẹ́yìn. máa lọ lẹ́yìn èmi gan náà wà á kí ọ tẹ́lẹ̀ náà. máma mamu mamu ọ̀rọ̀. wà tàkà kùn jọmọ ìfúnfún lẹ jàre kò wọn jà kùn kémi náà má jà kùn. ọjà sórí bíi tètè sàmà lọ lẹ́yìn bàtà nílò ní omi bàtà nílò ní omi táwọn àgbà gbé pápú lọ́pọ̀ àbàṣà. lẹ́ o kò lébi o kò bá kó èwo ń gbogbo èyí tẹ́ ẹ pàṣẹ. bàbá eléyìí ni wọ́n ń pè ní yàmú fún makeup pé eh? kò yé sẹ́ni tí àwọn ìbáṣe makeup fún yín ọmọdé orí yín wọ́n ṣe yín lóore àgbọ̀ ṣe yín lóore kọ́dà gbogbo ló parapọ̀ yé ṣe yín lóore. kò yé mi makeup lẹ́ ń ṣe ní àbẹ́yọ̀nù àgbà. ọlọ́run ni ó ọlọ́run ló pẹ̀lẹ́ ó ọlọ́run ni ó. ẹ̀ ń jáde kọ́. mọ̀ ń jáde ni. Ah, okay very good sẹ́ni bàbá ẹ jẹ́ ń ṣe nǹkan let me give you something and you swallow something àfàtà sàn ẹ kò yẹ kò dákẹ́ mọ jáde báyìí ké ojú yín mọ rí bó ti mọ rí káwọn èèyàn rí kí wọ́n rọ̀ sí yín ẹ bọ̀ bọ̀ ẹ bọ̀ bọ̀. èmi kọ́ ẹ̀yìn pẹ́. kí n tẹ̀ tó dáwọ́lé yín irú pátí wo gan lẹ́ ń lọ ṣé wẹ́dìn ni sẹ́lẹ̀mì ni àbí àbókù àgbà. ẹ̀rọ àní ọ̀la ní sọdọ́ọ̀bì lónìí. ìyàwó àlàbá ọtí mi. very good. kọ́lọ́ ọ dákun kọ́ bá ń fi ẹ̀mí gígùn kọ́ bá ń fi tá lọ́rẹ̀. àmín. ọ̀pọ̀ ọdún nínú owó. àmín. nínú àlàáfíà. àmín. àlùbáríkà. yóò rí bẹ́ẹ̀. àṣà ìkú bá lè yóò rí bẹ́ẹ̀. àmì ọlọ́run amẹ́ríkà mọ̀ ń lọ. ok. ọ̀dà ọ̀kadà tí ó gbómi ti fẹ́ dé. ẹ sì mọ kadà nu olúwa ṣe ọlọ́wọ́ wọn ọlọ́wọ́ dà wọ́n sí lágbára lọ́wọ́ ní ẹsẹ̀ báyìí ok àìsùnú. ẹ bó yín dẹ mo fẹ́ kọ́ lọ́jọ́ obìnrin yẹn kó tú kó tú ká kó fọ́ kọ́kọ́ kó fọ́. bàbá iṣẹ́ parí kẹ́kọ̀ọ́ gọ́ ìpìsì ló kù ẹ yẹ wò òkè lukà tí a fit. ọmọ lọ́dún tó yìí adójú. kò yé mi kí ni n tọ́ ìyá ìsinmi lójú. sẹ́rí bàbá eléyìí tí mo ṣe fún yìí òun ni wọ́n pè ní Bobrisky pro pro or Bobrisky max pro bobrisky propo. ẹ̀sán ilé. délé ilé ẹ̀dùn max ni dákun ìpolówó ilé ìlú ojú. bàbá ṣe bí mo ṣe sanwó kan fún yín tán ni. ìyá ń gbà kó ti dì lọ́pàá ẹrù ẹ mọ́. Ah!